This message you're hearing is evangelist and prophet P.F. Owa. May the Lord bless you all in the name of Jesus. Amen. Ìbàdàn kí so Fresh FM nìbàdàn làwà. orí ló yọ mí orí ló yọ mí ee orí ló bá mi ṣe ìlú ọ̀fìn ayé ti bàjẹ́ sí mi orí ló bá mi ṣe inú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí orí ló yọ mí orí ló bá mi ṣe ee orí ló yọ mí orí ló yọ mí yé orí ló bá mi ṣe nínú àfihàn ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú òwúrọ̀ nínú ayé tí bàjẹ́ sí orí ló yọ. ohun ojú orí ẹni làbá bọ̀ àpèrè orí ẹni làbá bọ̀ àpèsè àpèpọ̀ ẹlẹ́dàá ní orí òòrí o orí ló bá mi ṣe orí ló bá mi ṣe orí ló yọ orí ló yọ orí ló yọ orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló bá mi. ayé ayò wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jó díjú ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni lágbo ayé já ọdún bá kú orí ló yọ mí mo forí lu kìlọ̀pẹ̀ orí orí o orí ló yọ mí orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe nínú àfihàn ayé tí. bóyá fi ń la bóyá orí làpapọ̀ àpapọ̀ ìṣàsílẹ̀ bá ní iṣẹ́ nínú ọ̀fìn nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló yọ bí ó bá ní iṣẹ́ nínú orogún ayé ti bàjẹ́ sí orí ló yọ mí orí ló bá mi níṣẹ́ ee orí ló yọ mí orí ló yọ mí ee orí ló bá mi níṣẹ́ nínú ọ̀fìn ayé ti bájú sí orí ló bá mi ń ṣe nínú rògbòdìyàn ayé ti bájú sí orí eh, ló yọ mí orí eh, ló bá mi ń ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ń ṣe nínú àfihàn. ní ìjà ò bá ní pèrè lọ́kùnrin. rògbòdìyàn ọkùnrin mẹ́ta àti bẹ́ńgán. orí adé tó gẹ̀ṣin lẹ̀ ló kọrin mu ojú ẹni máa láre tó a rí ọ̀nà ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé. ọlọ́run ọba ó túnbọ̀ máa fàbó rẹ̀ bò wá. ìjó díjú ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni lábọ́ ayé já ọdún bá kú orí ló yọ mí mo forí lu kìlọ̀ orí òòrì orí ló yọ mí orí ló bá mi ṣe orí ló yọ mí orí ló yọ mí orí ló bá mi ṣe. ẹ káalẹ́ o ẹ kú sinmi. tí ó bá jẹ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bá jẹ sí. a ṣe púpọ̀ rẹ̀ láyé. orílẹ̀-èdè fi ń la bóyá orí làpapọ̀ àpapọ̀ ìṣàsílẹ̀ bá ní iṣẹ́ nínú ọ̀fìn nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló yọ bá ní iṣẹ́ nínú orogún. ayéfẹ́lẹ́ di méjì ẹ̀rù ń bà kan o. orí ló yọ mí mi ò tí ì fẹ́ gbọ́ rí nìkan jẹ́ ayéfẹ́lẹ́. orí lálẹ́ yìí mo pàdé ayéfẹ́lẹ́ o. Ah, mo á fọ̀rọ̀ pò lọ́fun pọ̀ mo fọ̀rọ̀ pò nífun pọ̀ bọ̀dá ayéfẹ́lẹ́ tẹ́yìn ń jẹ́ sókọ bàbá yín ni ó ní rárá ó ní ìnagijẹ ni ó ní kódà torí ti ayéfẹ́lẹ́ ti tèmi ni wọ́n fi sọ òun láyéfẹ́lẹ́ gbẹ̀yìn tó fi mú ayéfẹ́lẹ́ tí ayéfẹ́lẹ́ wà nínú ìrora tó wà tí ọlọ́run sì ń gbàdúrà ẹ̀ ẹ̀ kò sí ní tọ́lọ́run ò lè ṣe ìwọ náà máa jẹ́ ayéfẹ́lẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ sà àbí bẹ́ẹ̀ kọ́. ayé ti bàjẹ́ sí orí ló yọ. ifá lẹ́yìn ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ti yín o èmi ò ṣe fa kí ni ń pa yín lẹ́rìn. àtijọ́ wà lọ́wọ́ náà. ẹ alá àtijọ́ wà níbo la jọ wà. àtijọ́ baptize pọ̀. àjọ baptize pọ̀ tó túmọ̀ sí wípé. àti di mo àti di kan náà. àti di kristẹni papọ̀ ok ayéfẹ́lẹ́ one. ayéfẹ́lẹ́ two ayéfẹ́lẹ́ three. <laughs> ta la ayéfẹ́lẹ́ wà. ẹ̀yin ni sẹ. ayéfẹ́lẹ́ tù nǹkan. ẹni ọlọ́run ò pa. ẹni ọlọ́run ò pa hmm. lẹ́yìn ayéfẹ́lẹ́ tù hmm. ẹni òkété kò lọ́nà tó bù. <laughs> ní tó kété fojú yín rí ló ń lọ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ òkété ló sọ yín di ń tẹ́ ẹ̀dá yìí òkété ló sọ yín sípò tẹ́ wà yìí òkété ló sọ yín di bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ lé òkété pa ni. mi ò tiẹ̀ bá wọn lé gan wọn àrùn sí ni. à ń bọ̀ ń bẹ̀. ọdún bá kú orí. ẹ gbọ́ ẹ ẹ tún gbọ́ nǹkan mi lálẹ́ yìí. ìlọ̀pẹ̀ orí orí o. ọ̀rọ̀ òkété yìí nǹkan mà ní o. no wonder. tá a bá wà nírìn àjò tá a bá ń bọ̀ tí mo rí òkété tó fẹ́ fo títì a ní Saheed pa Saheed pa. Saheed a ní àìsàn ẹ má jẹ́ kó òun para. Ah, ọlá babakari. tí bá jì sí i ọkọ̀ ìdájí tá a máa ń bá wá bàdàn. nínú rògbòdìyàn ayé ti bàjẹ́. àrí òkè tó lè kó lè fi mọ́tò lé òkè tó wọgbó. orí orí ló bá mi orí mi àgbẹ̀ orí mi àgbẹ̀ sọ orí lẹ́jà fi ń la. ọ̀pọ̀lọpọ̀ dẹ́rẹ́bà ni mo ń sá fòkè tẹ́ lóòótọ́. kò ṣàṣìlẹ̀ bá mi ṣe nínú àfihàn. gbogbo ẹran ìyá àgbà. orí ló yọ bí ó bá mi ṣe nínú rògbòdìyàn ayé ti bàjẹ́ sí i ṣùgbọ́n onífá ni ń gbà náà àbí bẹ́ẹ̀ kọ́ onífá ni ń gbà náà òkété ah. ọ̀dà ẹ̀yìn fẹ́mi yá lọ sí abala àkọ́kọ́ lórí ọ̀pọ̀lọpọ̀ ló ti jẹ́jẹ́ ó jẹ́jẹ́ níwájú ọlọ́run pé tí àdúrà òun bá lè gbà ní ti ń dùn òun lọ́kàn yìí n tóun wá yìí tóun bá lè rí tọ́wọ́ òun bá lè tẹ̀ ẹ́ tolúwa ọba bá gbọ́ àdúrà o láàrin ọ̀gọ̀rọ̀ èèyàn níwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ àwọn èrò òun á jẹ́ kí ayé gbọ́ pé olúwa dára sóhun ẹ já béèrè wípé ta lè kan o. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ lọ́dún tá a wà yìí èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí. ta lè rí kan o. ẹ lọ́rùn. ẹ̀ka lẹ́mọ̀ ẹ kà lẹ́sà ṣé fresh fm lélẹ̀. ẹ ṣílé wọ fresh fm wọn ń pè bí. àdúpẹ́ wa wọlé lé ní ẹ̀rí kan mi o. Hmm. orúkọ yín bolẹ ti ń pè wá. mrs basi ló ń sọ̀rọ̀ láti ayégun olómi. láti ayégun olómi ẹ̀rí kan yín. bẹ́ẹ̀ ni sà. kílẹ̀ rí yín mà. ẹ̀rí mi ni last two years láti two thousand and twenty mo lóyún kan so oyún yẹn gbà tó wà ní mo ṣàbẹ̀rẹ̀ sí ní sick mo lọ ya scan wọ́n sọ pé ìbejì ni gbàtó yẹn wà ní thirty one weeks bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní bleed nìyẹn ah. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run títí rètí mo tiẹ̀ ti i forgot mo rò pé mo ti ọmọ ọmọ yẹn mo ti lose ni hmm. àmọ́ gba when we got to the hospital doctor ni we must do emergency operation bí mo ṣe wọ tíẹ́tà nìyẹn wọ́n kó àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn kéré gangba náà tó jẹ́ pé they have to put them in incubator. Hmm. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé despite the fact that we spend everything we have mi ìdá àwọn ọmọ yẹn nù mi ìdẹ ní ìgbàgbé lẹ́nìí ó tún wá di this very month àwọn ọmọ yẹn máa pé two years wow. by twenty twenty three of this month kan nínú àwọn ọmọ yẹn gan ní sùkúù yìí mo dúpẹ́ pé ọlọ́run ò jẹ́ bẹ́ẹ̀ ni olóò jẹ́ ah. kí n pàdánù kankan hmm. tó bá ti di February báyìí mo máa ń ronú pé having mean is the other side that happen hmm. báwo ni ipò wo lọkọ mi máa wà hmm. ipò wo làwọn ọmọ mi máa wà ipò wo lẹbí mi máa wà mo ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run kà mí yẹ ó dẹ̀ wá fún mi ní ọmọ ìbejì tó dúró tì mí kò fún mi ní ìbejì tí mò ń lọ káàkiri káàkiri látijọ́ tí mo ti kúrò hospital ní tí n bá padà lọ hospital immunization mo lọ gbà àwọn ọmọ yẹn ò dà mí láàmú ó rọrùn fún mi ẹ bá mi pe olúwa lógo. o mo pe olúwa lógo mo yìn olúwa lógo. gbogbo nǹkan lẹ́yìn máa ń rẹ́rìn sí wọ́n ní kí n bá wọn pe olúwa lógo mo dẹ̀ pe olúwa lógo ó yé èmi dáadáa pé kí n bá wọn yìn olúwa lógo ni wọ́n fẹ́ sọ ẹ ṣáà rí gbé. So mo bá yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. bá yin olúwa lógo. hello. ẹ kálẹ́ sá o. orúkọ yín sà. mo ká láti rí láti ìlú Italy. láti Italo ok bẹ́ẹ̀ ni. kílẹ̀ rí yín sà. Eh, eh, bàbá mẹ́ta. sà. Eh, ọlọ́run a máa fún yín ṣe. àmín sà. ọlọ́run a máa fún yín ṣe o. àmín ṣẹ̀tẹ̀mù ní bàjẹ́ lágbára lọ́wọ́. àmín àmín. ẹ̀ ń gbọ́n àwa wà lókèrè ẹ̀ ń gbọ́n àwa wà lókèrè ní ní programme yìí tá à ń gbọ́ ní ojoojúmọ́ àti ti àti ti spọ́ọ̀tì mm. àti ti fàdúrà ní gbogbo pátá mm. ìdùnnú lọ́nà ẹbí tó kàn mí ní pé ojoojúmọ́ dẹ̀ mí kàn mí tí bá ti sùn tí bá ti hmm. rí hmm. làárọ̀ bá ti ṣàlẹ̀ àdúgbò láì èyí ló jẹ́ fún mi ẹ̀kọ́ tuntun tí mo ní nìyí kò ní bàjẹ́ lágbára lọ́wọ́. àmín àmín ẹ ṣeun adúpẹ́. àdúrà yín náà kúkú ń gbà lórí gbogbo wa ẹ ṣeun ẹ kú wa. hello ẹ kúrọ̀lẹ́ o ẹ kúrọ̀lẹ́ sà. ẹ sà orúkọ yín nǹkan kẹlẹ sọ̀rọ̀ sà láti bolúwàjí. yín ká di méjì ẹ ká lẹ. ẹ ká lẹ sà. yes sà. ẹ̀rí kan mi sà. àkílẹ̀ rí yín. ohun orúkọ lọ́wọ́ ọlọ́run mo wálé fún interview kan ní ya twenty twenty láti ilẹ̀ haúsá. ok. ìgbà tí mo padà lọ láti ìbàdàn mọ́tò tí mo wọ̀ lọ sí kánò adéṣáàdì kan lọ́nà kaduna táyà mọ́tò wa fọ́ odidi wákàtí kan àbí márùn-ún àtúntayàtì. ẹ̀tútayàtì. àbí márùn-ún láàrin bíi wákàtí kan àrítáyà tù. ìgbà ah. táwọn ará tó tátà máa ṣe tán eh, ìkànnì tẹ parí pé sódà kan parí pé kókó tó ṣe ṣe tán o pé bíi ni wọ́n ti pàdé yẹn bíi mẹ́rìnlá lára àwọn níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn pé ah. láàrin gangan ni ìgbà tí ìgbà tí táyà máa ṣe tán tá máa rìn síwájú àti eh. ìrìn bá bíi two hours àláwọn mọ́tò mẹ́ta kan ẹrù lásán la bá ń bẹ̀ gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n ti kó wọn wọnú gbó lọ oh. wọn wọn náà ṣe yọ wá tá a ṣe kó sọ́wọ́ àwọn gbọ́mọgbọ́mọ ní ọdún yẹn yẹn tí wọ́n á fún tàbí láti Ìbàdàn nìyẹn ẹ̀rí kan mi o. àdúpẹ́ àdúpẹ́. èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan. hello ẹ káalẹ́ o ọ oh, ó ti lọ hello hello ẹ yí rédíò yín lẹ yí rédíò yín ẹ káalẹ́. ẹ káalẹ́ sà. orúkọ yín sàǹbọ̀lẹ̀ ti ń pè wá orúkọ mi ni arígòkè daniel láti ìfara ẹ̀ ní ìsan yìí o. ok ẹ̀rí kan yìí. ẹ̀rí kan mi o. kí lè rí yín sá. mo dúpẹ́ mo dúpẹ́ fún ọlọ́run pé ní ọdún bíi méjì sẹ́yìn sìn hmm. ni mo ti ń ṣe kìràkìtà hmm. káàkiri mi ò tiẹ̀ ní èrò rẹ̀ ṣùgbọ́n ọlọ́run kan gbé ẹnìkan dìde pé mo tiẹ̀ lè ṣe nǹkan báyìí lórí ilẹ̀ mi ni. Hmm. mo wá rí àánú gbà pé ní mo ṣe dáwọ́lé ọlọ́run wá sọ èmi náà di provider uh-huh. láì tiẹ̀ ní èrò rẹ̀ eh? ọlọ́run sì fi pọ́n mi lé. olúwa ò ṣe olúwa ò ṣe. ọlọ́run tó wà tó fi lọ́wọ́. èmi lè rí kan o èmi lè rí kan o èmi lè rí kan sẹ́ ọlọ́run ta wá. hello. hello ẹ kálẹ́. ẹ kálẹ́ yí rédíò yín lẹ̀ o. orúkọ mi ni bàràtí peter láti wema. láti. wema wema. ó yá ẹ̀rí kan yín ẹ̀rí kàn mí o mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé mo wà láyé mo wà láyé mi dúpọ̀. olúwa ṣeun àbá yín dúpẹ́. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. ẹ yí rédíò yín lẹ̀ ẹ̀ka lẹ́mà. ẹ̀ka lẹ́ o. orúkọ yín mà níbo lẹ ti ń pè wá àmọ̀pé láti ìjẹ̀bù ìjẹ̀bù gbó. àǹtí àmọ̀pé ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ ta ẹ kú jọ́sẹ̀ ká. ẹ̀rí kàn yín. ẹ̀jẹ̀ ẹ̀rí kàn mí o. kí lẹ̀ rí yín mà. níbi ọdún tó kọjá nínú oṣù kẹwàá. ẹ̀yin rédíò yín lẹ̀ màmá. o mo ti kúrò bẹ́ẹ̀. ọ̀ya ẹ̀yin ilẹ̀. mo lọ sí mo jókòó sínú ilé ni mo bá ṣèjà dédé dákú ẹ dákun. ọlọ́run sì mọ́mì rédíò yín yẹn ṣì ń pariwo padà. kílẹ̀ tó kílẹ̀ ẹjọ́ náà tó mọ bí ẹ̀ márùn-ún ni mo dákú ah, ah. àmọ́ ọlọ́run yọ mí mo lọ sílé ìwòsàn fún ìwọ̀n ara mi sì yá mo dúpẹ́ ẹni ni mo tó ṣọdún yìí o. olúwa ṣe é. olúwa lọ́dún tá a wà yìí. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ o ẹ kó ti fà. ẹ̀rí kan orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. hello. Oh my God. Èmi lè rí ikàn lọ́dún tá a wà yìí. Èmi lè rí ikàn, èmi lè rí. Ẹ̀rí kan èmi náà, ẹ kalẹ́. Hello. Oh my God hello hello ẹ káalẹ́ sá o. ẹ káalẹ́ ma orúkọ yín bọ̀lẹ́ tí ń pè wá. láti. láti ìdí ọ̀yà. ok ẹ̀rí kan yín. ẹ̀rí kan yín o. kí lẹ̀ rí yín. mo dúpẹ́ lórí mi àti ìdílé mi pa àwa láyé àwa láàyè o. Hmm, olúwa ṣeun. ojú wa pé ẹsẹ̀ wa pèlè. olúwa ṣeun. kò sẹ́ni tó pẹ̀ dínú wa olúwa ṣeun mo dẹ̀ tó dúpẹ́ pé nọ́mbà mi wọlé lé ní o. olúwa ṣeun ẹ̀sìn ní jáde mọ́ lórúkọ jésù ọlọ́run ní ilé jáde. Hmm ta mi. a jẹ́ kí n sáré dẹ́yìn kò lẹ́ ká wá tẹ̀síwájú lóye tó. lẹ́rí Corruption in any form, like misuse of public fund, fraud, or bribery, is a major obstacle to economic development and good governance. Thus, it must be curbed. Oyo State Anti Corruption Agency, Oyaka, is calling on us all to join hands with her to make Oyo State free of corrupt practices by sending in petitions, and they shall be treated with total confidentiality. Submit your petitions to the following Oyaka offices Oyaka Head Office at Quarter 473, Fajimi Street, Agodi GRA. A, Ibadan. Owode Union Bank Building, Owode Oyo, number 12, Tokataya Street, Tara area, Ogumosho, opposite VIO office, Niwerua Ibadan Road. Akpenite, number 7, Fowewe Street, opposite Fowewe Islamic School, Shaki. Oyaka website is www.oyaka.ng. For Oyo State to grow, we, we must speak out to, to fight, fight corruption. corruption. This message is from the Oyo State Anti Corruption Agency, Oyaka. àsìkò yanu rẹ tó. ó ti rà ọdún yìí ni wọ́n tó wojú olúwa fún ọmọ rere àti ohun rere gbogbo fò fáyọ̀ ọlọ́run fi ọmọ rere ta anna sarah àti elizabeth lọ́rẹ lẹ́yìn ìdádúró ọlọ́jọ́ pípẹ́ má sọ̀rètí nù ìwọ náà fò fáyọ̀ máa bọ̀ sínú ìpàdé àdúrà fún àwọn tó wojú olúwa fún ọmọ àti àwọn tó yàgò rere gbogbo ní christ revival miracle church kremik ní malete ìbàdàn lọ́jọ́rú wẹ́ẹ̀dẹ̀ ọ̀sẹ̀ yìí láago mẹ́sàn-án òwúrọ̀ sí méjìlá ọ̀sán bó bá dá dákẹ́ tara àrí ò gbọ́ dákẹ́ o ti lọ sórí òkè pẹ́tọ́ síbẹ̀ kò sọ́nà àbáyọ máa bọ̀ àsìkò rẹ ti tó kó sáti máa mú ìgbàgbọ́ rẹ bọ̀ wá pàdé ọlọ́run wòlíì àti ajínrere bí ẹ̀kọ́ wá lọ́jọ́rú wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ yìí ní Christ Revival Miracle Church number seven bí ẹ̀kọ́ wá Christian Adéyẹmọ layout Mọ̀lẹ́tẹ̀ Ìbàdàn láago mẹ́sàn òwúrọ̀ sí méjìlá ọ̀sán wá lórúkọ Jésù ogun rẹ̀ dìgbà yẹn. Má lọ wàrà ló má lọ sùn ẹgbẹ́ yeye. mẹ́ta gba mẹ́ta. Thirty twenty, ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa má jẹ̀bùn yeye. kí ló tún ń dúró wò ó yá testa thirty twenty ash tàbí kope pe thirty twenty lójú òpó MTN yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò ọpẹ́yẹmí ní ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn Sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbì lọ́sẹ̀ẹsẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré ó lè pẹ̀lú àwọn olóríire tí ó máa jẹ ẹ̀bùn owó fridge generator smartphones smartwatch watch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ń tún já ọ sí bí o bá ṣe ń kópa tó ní àǹfààní àti jẹ̀bùn yóò máa pọ̀ sí thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àti jẹ̀bùn lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣú sílẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fọwọ́ sí now to thirty twenty thirty twenty fún àwọn tó ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ ọ̀nà àti jẹ ẹ̀bùn lórí ètò ọ̀pẹ̀yẹmí tí Yínká Ayéfẹ́lẹ́ ń ṣàtọ́kùn rẹ̀ ni lọ́sọ̀ọ̀sẹ̀ ni èèyàn mẹ́wàá mẹ́wàá ló ń jẹ ẹ̀bùn ọ̀nà àti jẹ̀bùn rèé thirty twenty lórí MTN kódà ti nine mobile náà wọ́n ti fi ránṣẹ́ ṣùgbọ́n wọ́n ní wọ́n fẹ́ ṣe àwọn ìwé ẹ̀kọ́ pé ní àárín ọ̀sẹ̀ tá a máa bọ́ sí ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ní MTN thirty twenty yẹn ẹ máa tẹ̀ ẹ́ bí ìgbà tẹ́ ẹ fẹ́ pè tẹ́ bá sì ti pè á béèrè èdè tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ gbọ́ tá a fi béèrè ìbéèrè lọ́wọ́ yín ìbéèrè mẹ́ta lẹ máa dáhùn tẹ́ bá ti gba ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ó ti kọ́kọ́ fún yín ní àǹfààní àti kún ojú òṣùwọ̀n láti yí yín mọ́koto bóyá ẹ̀ jẹ̀bù àbẹ́ẹ̀ ní jẹ̀bù àwọn ẹ̀bùn tó wà ńlẹ̀ washing machine oven gas cooker ẹ̀bùn owó ten thousand blender generator refrigerator club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ńlá àwọn ẹ̀bùn tó wà ńlẹ̀. wọ́n ti fi àwọn tí wọ́n jẹ lọ́sẹ̀ yìí wọ́n ti fi wọ́n ránṣẹ́ pẹ̀lú ẹ̀bùn tí kálukú jẹ wọ́n sì ti kó wọn wá sí Fresh FM ń bí. nǹkan tá a máa ń ṣe ni wípé kó tó di àsìkò ètò báyìí àwọn aṣojú iléeṣẹ́ MTN tí a jọ ń ṣiṣẹ́ papọ̀ wọ́n á ti pe àwọn tí nọ́mbà wọn wá ti jáde lórí kòtò tí wọ́n bá yí béèyàn bá ṣe gbìyànjú àti tẹ̀ dáhùn ìbéèrè tó ló ṣe máa ní àǹfààní láti jẹ lórí ètò yìí. number one fọ́sẹ̀ yìí alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ jẹ lọ́sẹ̀ yìí four four eight two ló parí nọ́mbà ẹ̀ lórí MTN ǹjẹ́ ẹni yẹn wà ń bí four four eight two. ẹ káalẹ́ o ẹ káalẹ́ sà orúkọ yín sà. orúkọ mi ni Adédayọ̀ Ṣẹ́gun. Adédayọ̀ Ṣẹ́gun sẹ́yìn náà ní Israel oh, ah, ok Adédayọ̀ Ṣẹ́gun Ìbàdàn ní location yín ẹ ta tó ẹ̀ mélòó pẹ̀lú thirty twenty. three hundred plus. ẹ ìgbà three hundred. Um, wọn kọ iye ìgbà tẹ ta sí bí Ìbàdàn. bẹ́ẹ̀ èèyàn bá ṣe ní àǹfààní àti ta tó ló ṣe máa ní oore ọ̀fẹ́ àti ní ẹ̀ àti jẹ inú mi dùn láti sọ fún yín pé washing machine ni wọ́n kọ síbi pé ẹ jẹ ẹ bá mi gbé washing machine wọn fún wọn o ẹ máa nìṣó ní reception ẹ lọ gbé washing machine yín number two lórí thirty twenty lọ́sẹ̀ yìí ẹni tí nọ́mbà ẹ parí pẹ̀lú six one one nine six one one nine orúkọ yín sà. olùṣègùn israel. olùṣègùn israel ẹ location yín ìbàdàn ni sà. bẹ́ẹ̀ni. bọ́n ṣe kọ́ síbi wọ́n ti pè yín tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni sà. ok. wọ́n lè jẹ oven mo rò pé oven mo rò pé tó fi ń tó fi microwave eh, microwave oven ok. ẹ lọ gbé oven yín ẹ ṣé o. àwọn tí ọ̀nà wọn bá jìn tí wọ́n bá pè wọ́n tí wọ́n sì ń tòsí wọ́n tún ṣètò wípé wọ́n á máa fi ránṣẹ́ sí wọn níbi tí wọ́n bá wà ẹnìkan wà tí nọ́mbà yìí parí pẹ̀lú zero one nine one. nine one uh, uh, zero one nine one ló parí nọ́mbà wọn ìlú Ọ̀yọ́ ni location wọn àwọn náà wọ́n jẹ microwave oven wọ́n sì ti ṣètò bí wọ́n ṣe máa fi ránṣẹ́ sí wọn ní Ọ̀yọ́ bí wọ́n ṣe gbé jẹnẹrétọ̀ ránṣẹ́ sí ẹni tọ̀yọ́ náà ní ìjẹjọ àbí bẹ́ẹ̀ kọ́. number four ẹnì kẹrin tó jẹ lọ́sẹ̀ yìí eight one nine five ló parí nọ́mbà wọn eight one nine five Abraham Lydia ni wọ́n pe orúkọ wọn ìlú Ìsẹ́yìn ni wọ́n sọ pé location wọn wà wọ́n ní kàn fi àkáǹtì wọn ránṣẹ́ um, ten thousand naira ni wọ́n jẹ ó jọ pé cent wọ́n ti kọ cent sórí ẹ̀ sórí ẹ̀ ó jọ pé wọ́n ti fi owó wọn ránṣẹ́ sí wọn láti Ìsẹ́yìn Abraham Lydia number five thirty twenty fọ́sẹ̀ yìí ẹni tí nọ́mbà ẹ̀ parí pẹ̀lú twenty three forty eight two three four eight ǹjẹ́ wọ́n wà ń bí? wọn sì ń bí o two three four eight orúkọ wọn wọ́n ní Mr Fatai ni Ọ̀yọ́ ni ọ̀dọ̀ wọn ah, gas cooker ni wọ́n jẹ ok ó jọ kí wọ́n ti ṣètò bí wọ́n ṣe máa fi ránṣẹ́ sí wọn to be sent gas cooker ni wọ́n jẹ Mr Fatai láti Ọ̀yọ́ thirty twenty lọ́sẹ̀ yìí nọmba six ẹni tí nọmba yìí parí pẹ̀lú six four six one six four six one ǹjẹ́ wọ́n wà ń bí wọn ò sí ń bí Ìbàdàn sí lọ́dọ̀ wọn ten thousand ni wọ́n jẹ cash owó ten thousand naira ni wọ́n jẹ. ó jọ pé wọ́n ní kàn fi àkáǹtì wọn ránṣẹ́ láti fi owó wọn ránṣẹ́ sí wọn. nọ́mbà seven thirty twenty fọ́sẹ̀ yìí ẹni tí nọ́mbà ẹ̀ parí pẹ̀lú one four zero one fourteen zero one mrs elizabeth ẹ súnmọ́ wájú ẹ súnmọ́ wájú this is Elizabeth. Eh, ok eh, eh, ẹ má bínú Elizabeth lèmi pé <laughs> kí lẹ kó kọ yín mà. Mrs Elizabeth. Mrs Elizabeth. Paul. Mrs Elizabeth ah, gas cooker ńlẹ jẹ ẹ bá mi gbé gas cooker wọn fún wọn o ẹ máa lọ sí reception kẹ́ gbé gas cooker yín. Number eight thirty twenty fọ́sẹ̀ yìí ẹni tó jẹ nọ́mbà ẹ parí pẹ̀lú three one one six three one one six ǹjẹ́ wọ́n wà ń bí wọ́n sì ń bí Mr. Joel location Ìbàdàn wọ́n ní ten thousand cash lówó tí àwọn jẹ wọ́n ní kí àwọn náà fi àkáǹtì wọn ránṣẹ́ wọn kọ sent síbẹ̀ ok account detail sent ok. number nine fún tọ̀sẹ̀ yìí MTN line tó parí tó parí pẹ̀lú six six eight two six six eight two ǹjẹ́ wọ́n wà ń bí wọn ò sí ń bí wọ́n á sì ti pè wọ́n mo ṣúọ̀ pé wọ́n á ti pè wọ́n orúkọ wọn ń jẹ́ Adéọlá Akérédolú Ìbàdàn lọ́dọ̀ wọn blender ńlá wọn náà jẹ ìyá wọn á wá láàrin ọ̀sẹ̀ láti wá gbé e. number ten thirty twenty ẹni tó jẹ lórí MTN lọ́sẹ̀ yìí nọ́mbà tó parí nọ́mbà wọn seven four one two ǹjẹ́ wọ́n wà ń bí? oh wọ́n wà ń bí. orúkọ yín sà? Fagboro Adémọ́lá Fagbohun fagbohun fagbọrọ náà kọ síbí ẹgbẹ́ mi ẹgbẹ́ microphone sókè ẹgbẹ́ sẹ́nu. fagbohun adémọ́lá. fagbohun adémọ́lá lórúkọ yín ṣùgbọ́n nọ́mbà yín parí pẹ̀lú seven four one two ok blender ni wọ́n ní kàn gbé fún yín ẹ bá mi gbé blender wọn fún wọn ẹ ṣé o fún tọ̀sẹ̀ yìí nìyẹn àǹfààní ń bẹ fún yín láti kópa ń bẹ̀ kẹ́yìn náà jẹ ẹ̀bùn star thirty twenty ash tẹ́ bá tẹ̀ á gbé àwọn èdè tẹ́ ẹ fẹ́ ó lè gbé fún yín àbí kó gbé àwọn ìbéèrè mẹ́ta tẹ́ ẹ máa dáhùn fún yín tẹ́ bá sì ti dáhùn tẹ́ ẹ gbà á àǹfààní ti ń bẹ fún yín láti jẹ lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run generator refrigerator washing machine oven cash ten thousand gas cooker gas cooker blender àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n sọ pé ó wà ńlẹ̀ fún àwọn tó bá jẹ lọ́sẹ̀ tó ń bọ̀. ń bẹ fún yín láti gbìyànjú ẹ̀ kẹta thirty twenty kó tó di ní ọjọ́ mẹ́jọ kẹ́yìn náà lè wà lára àwọn tó máa jẹ ẹ̀bùn lórí ètò yìí ẹnìṣẹ́ lókè. thirty twenty mo béèrè mẹ́ta gbà béèrè mẹ́ta twenty ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa máa jẹ̀bùn rere thirty twenty. kí ló tún dúró wò ó yá testa thirty twenty ash tàbí kó pe thirty twenty lójú òpó MTN yan èdè tó o bá fẹ́ dáhùn ìbéèrè mẹ́ta lọ́nà tó yọrantí kí o sì máa tẹ́tí sí ètò ọpẹ́yẹmí ní ìkànnì Fresh FM ní gbogbo ọjọ́ ìsinmi ìyẹn Sunday láti aago mẹ́jọ àṣálẹ́ láti mọ̀ bí nọ́mbà rẹ bá wà lára àwọn mẹ́wàá tí ó máa jẹ àwọn ẹ̀bùn gbáǹkọ́gbìn lọ́sẹ̀ẹsẹ̀ pẹ̀lú ogún náírà tàbí ọgbọ̀n náírà péré o lè pẹ̀lú àwọn olóríire tí ó máa jẹ ṣe ẹ̀bùn owó tẹlifíṣàn fridge generator smartphones smartwatch club jersey àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́ ń tún já ọ sí bí o bá ṣe ń kópa tó ní àǹfààní àti jẹ̀bùn rẹ yóò máa pọ̀ sí i thirty twenty lórí MTN ní gbogbo ìkànnì Fresh FM ọ̀nà àti jẹ̀bùn lọ́sẹ̀ẹ̀sẹ̀ ti ṣú sílẹ̀. thirty twenty. National Lottery Regulatory Commission fọwọ́ sí i ẹ kú kalẹ̀ wá fọkọ mi o oúnjẹ yín rèé. o ṣeun láyé ọyọ gbóná ah, ah, irú omi wo leléyìí ah, ọlọ́mọ mọ̀jọ́ lówó fowó ẹ̀rá kú o sóòtì ìgbọ́npa blessed water ni blessed water ẹsẹ̀ gbé omi kómi ó ń tan wídí ó mọ́ lóló ó sì tún yáàyè lẹ́nu àwọn irinṣẹ́ ìgbàlódé ni wọ́n fi pẹ̀lú ẹ̀ lábẹ́ ìmọ́tótó tó péye gbà ó wà lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n nínú sachet bottle dispenser àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá ẹ fẹ́ rà lálà tó tà bẹ́ẹ̀ fẹ́ fi ṣènáwó bẹ́ẹ̀ bá sì fẹ́ múnú lé ó yẹ wá kó lọ́pọ̀ yanturu. a wà ládùúgbò ọláníyàn jagun ọjà agbági tuntun bàdàn àdèyí avenue old bodija nbàdàn bọ̀dé mustapha avenue ìdí ìṣin nbàdàn à ń bẹ ní makun ṣàgámù àti ní ọmọlé phase lẹ́kọ̀ọ́ telephone zero eight zero three seven two zero zero two five five lẹ́ẹ̀kan sí zero eight zero three seven two zero zero two five five. omi alábùkún fún ni blessed water bẹ́ẹ̀ bá ṣe ń gbẹnu sí i nírè ìbùkún ọmọ ṣẹ̀ sílé yín ẹ ṣeun bàbá ọkọ mi látòní lọ blessed water làwa náà mọ̀ mu nílé wa. ọ̀kàrìlà ò bóun yín ẹ̀ta àwọn staff mi tán wà ń bí láwọn fẹ́ ṣe thirty twenty ẹ̀ àwọn kan wà lórí Facebook tí wọ́n ń confuse ara wọn ẹ má confuse ara yín thirty twenty ni kì í ṣe twenty thirty ẹ̀yin fúnra yín lẹ̀ ń confuse ara kí lórúkọ wọn adé adéwà adéwà ajíbọ́lá bí kì ṣe twenty thirty thirty twenty ni ẹ má confuse ara yín thirty twenty lórí MTN nìkan sì ni lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe gbìyànjú ẹ̀ sí ni ó ṣe bọ́ sí yín lọ́wọ́ ẹ̀yin staff tẹ̀sí lẹ́yìn náà fẹ́ ta thirty twenty èmi kọ́ ni màá mú yín kọ̀ǹpútà ni ó mú yín lọ́dọ̀ MTN tẹ́ ẹ bá tọ́ bá bọ́ sí yín ẹ bọ́ sí mi ò ní kí staff má ṣe o ẹni bá wù kó ṣe thirty twenty ṣùgbọ́n tí orúkọ yín ò bá ti wá láti MTN kò sọ́gbọ́n tí èèyàn fẹ́ ta sí o ẹ mọ̀ mi. ẹ pẹ̀lẹ́ bọ̀dá ẹ̀yin náà ń ta thirty twenty. ẹ mo ń gbìyànjú látẹ̀ kan. ẹ ti ń gbìyànjú látẹ̀ kan ọlọ́run ó jẹ́ ó bọ́ sí i. ẹ pẹ̀lẹ́ sà bọ̀dá awo kété ọlọ́run ní járí wàhálà ǹjẹ́ ẹ fẹ́ dárúkọ yín fáwọn èèyàn àbẹ́ ẹ fẹ́ dárúkọ yín. má dárúkọ mi. dẹ kámẹ́rà tí a fi ń wo gbogbo àgbáyé fi ń wò wá wà ń bí hmm. gba àwọn tó wà lókè òkun lórí Facebook ǹjẹ́ ẹ fẹ́ ká fojú yín àbẹ́ ẹ fẹ́ kán rí mi kò mí sí. ẹ fẹ́ kán rojú yín ẹ ṣeun. iṣẹ́ kí lẹ̀ ń ṣe. ẹ kámẹ́rámán ni mí mò ń ya photographs mo dẹ̀ ń ṣe fídíò coverage tẹ́lẹ̀. ẹ ń ya fọ́tò. bẹ́ẹ̀ni. wọ́n mọ̀ yín dáadáa ní. ayé mọ̀ mi dáadáa lẹ́kọ̀ọ́. lẹ́kọ̀ọ́ èkó lẹ ti ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ni sà. fọ́tò ńlẹ̀ ń ya ẹ̀dẹ̀ ń gbé kámẹ́rà fídíò. bẹ́ẹ̀ni àwọn onísinimá onífíìmù mọ̀ yín àwọn tó ń kọ orin mo máa ń ya àwọn tó ń kọ ẹ̀ ń ya mísíkà wọ́n mọ̀ yín dáadáa ọmọọba lanko náà ẹni ọmọọba Dubai ó ṣeé ṣe kó máa wò yín. àjẹ sọ̀rọ̀ láàárọ̀ tí mo ní mò ń bọ̀ ẹ̀ sí. sí Fresh FM hmm. ẹ pẹ̀lẹ́ iṣẹ́ yìí náà ló sì gbé yín débi tẹ́ ẹ wà yìí ló sọ yín di nǹkan tó ṣẹlẹ̀ yìí kí ló ṣẹlẹ̀ gangan. Eh, n tó ju ọjọ́ orí mi lọ ni ọlọ́run gbé kó mi. n tó ju ọjọ́ orí yín lọ bí bá ẹ tọ́ ọmọ ọdún mélòó báyìí sà. ọmọ ogójì ọdún báyìí. ọmọ ogójì ọdún nìyí báyìí ẹ ti níyàwó. mi ò tí níyàwó ìyàwó tí mo ní tẹ́lẹ̀ ó ti kú ìgbà tó fẹ́ ó fẹ́ bímọ ló kú nígbà yẹn. ìyàwó tẹ ẹ ní ìgbà tó fẹ́ bímọ ló kú ọmọ ńkọ́. ọmọ yẹn wà ọmọ yẹn máa pé ọdún méjìlá ní oṣù táwa yẹn. oh my god ṣùgbọ́n ìyàwó yẹn kú. bẹ́ẹ̀ni láti gbà yẹn ẹ fẹ́ yàwó mi. mi ò tí ì rí mari. ẹ tí ì rí mari ọmọ ìlú wo ni yín sà. ọmọ Ọ̀yọ́ aláàfin ni mí. ọmọ Ọ̀yọ́ aláàfin ni yín. ńlẹ fi sọ pé Ọ̀yọ́ lẹ ń gbé nísìn ẹ ti padà sílé. ẹ ti padà sílé bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀ gan-an ṣe bí kámẹ́rà lẹ ń gbé fọ́tò lẹ ń yà ẹ àwọn tẹ́ bá ya fọ́tò fún ẹni bí ìgbà tí èèyàn ń wojú ọmọ tuntun ni ẹni wọ́n sì tún pè yín láàárọ̀ pé iṣẹ́ tẹ́ yà fún wọn níbi ìnáwó kan bí ọdún mẹ́jọ sẹ́yìn ẹni wọ́n ń wò wọ́n tún pè yín láàárọ̀ tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ yín pé iṣẹ́ yín débẹ̀ kí ló wá ṣẹlẹ̀. ibi ẹnu iṣẹ́ náà ni mo lọ ní ilẹ̀ Igbo that's ní Imo State wọ́n pè mí fún iṣẹ́ kan nígbà yẹn wípé kí n bá wọn ṣe photographs màmá tó ti kú màmá yẹn ti kú tipẹ́ màmá yẹn ti kú tipẹ́ wọ́n wá fẹ́ ṣe pósítà màmá wọ́n fẹ́ sin màmá ṣùgbọ́n wọn à ní fọ́tò màmá. bẹ́ẹ̀ni tí wọ́n fi ṣe fọ́tò màmá wọ́n á sẹ́ndì kan sí mi lórí whatsapp lọ́jọ́ yẹn fóònù náà fi snap ẹ̀ mo sábà wọn ṣe tó yẹ pé mo wá sọ fún ìyá yẹn mo wé gèlè fún un ṣe oríṣiríṣi nǹkan. ẹ ẹ fóònù wọn fi ya fọ́tò màmá yẹn kò fáìn. kò fáìn rárá kò rí. aṣọ kan lásán ló wà ẹ̀yin wá lọ wá aṣọ tó dáa tí ẹ tó tó tó. bẹ́ẹ̀ni tó ṣe ojú rí ẹ wọ ọṣọ yẹn fún màmá nínú fọ́tò ẹ wé gèlè fún màmá nínú fọ́tò. mo gbé wọn sórí àga wọn jókòó ah, mo ah. mọ máa picture pé yàn post sórí picture. ẹ dì tẹ bẹ́ẹ̀ ó dẹ̀ wá jọ àwọn ọmọ olóòkú lójú ẹ ní àwọn èèyàn tí wọ́n ń ya fọ́tò tí wọ́n ń tẹ̀jọ léṣẹ́ yẹn pọ̀ díẹ̀. àpọ̀ gan nínú Festac ni àwọn èèyàn nínú Festac wọn ti gbéṣẹ́ yẹn fún wọn tán rí ṣe ní ilẹ̀ Ìgbò ní Imo State wọn ti gbé fún wọn tán rí ṣe yẹn ṣe gbọ̀gbàtẹ́ ni wọn ní àwọn oúnjẹ èèyàn kan ní inú LASU ọjọ́ campus pé kẹ́ni. LASU Ọ̀jọ́ campus gangan níbi ọ̀pẹ àbí níbi motion ground motion ground gangan lẹ́yìn wà. ibo ń léyàn bẹ́ẹ̀ pé wọ́n ṣe mú iṣẹ́ yẹn wá fún mi yẹn mo dẹ̀ charge wọn lọ́jọ́ yẹn gbà tí mo charge wọn wọ́n fún mi lówó tí mo fẹ́ charge wọ́n ní tí máa ṣe tó bá tán lọ́rùn definitely èmi làwọn máa pè fún ìbẹ̀rẹ̀ yẹn gbà tí mo máa ṣe wọ́n láìkẹ̀ gbogbo wọ́n láìkẹ̀ wọ́n ná lò fún gbogbo program tó ń ṣe ní táìmì yẹn bọ́ wá di lọ́jọ́ kan mo ṣáà ṣe àwọn iṣẹ́ kan because mo máa ń gbaṣẹ́ dáadáa àwọn owó tó wà lọ́mi kí n má lọ ná mo lọ ra kámẹ́rà ní Alábà lọ́jọ́ yẹn gbogbo àwọn increment yẹn mo rà mo rà lọ́wọ́ ni kọ́ wọn wọlé iṣẹ́ wọn ni first iṣẹ́ tí wọ́n kọ́ lọ fẹ́ fi ṣe tí student ṣe ṣẹlẹ̀ sí mi. ẹ lọ ra kámẹ́rà tuntun kámẹ́rà tuntun ní Alábà bẹ́ẹ̀ ní Alábà bẹ́ẹ̀ ni kọ́ọ̀lù wọn wọlé àwọn tẹ edit àwọn tí wọ́n edit picture bẹ́ẹ̀rẹ̀ àfún yẹn bẹ́ẹ̀ ni kọ́ọ̀lù wọlé pé bẹ́ẹ̀ ni kọ́ọ̀lù wọlé lọ́jọ́ yẹn pé iṣẹ́ tí àwọn sọ pé èmi làwọn èèyàn ní. ẹ̀yin náà padà gbéṣẹ́ yẹn fún that's right. so pé àárọ̀ ìrọ̀lẹ́ ọ̀la kí wọ́n bá wọn ká máa lọ sí Imo State sí ilẹ̀ Ìgbò Imo state. Then, hmm. so bàtà débẹ̀ mo ti débẹ̀ already tí mo ti tán ti fi lé family house wọ́n ti fi hàn mí ṣe nǹkan tá a ti jẹun gan wọ́n ṣá wọ́n á clear ibi tí wọ́n fẹ́ ta tẹ́ǹsìsì láti ṣe programu ṣe wọ́n máa ṣe wake keeping kankan bí tọ́sí ń clear kí ni èmi náà wà ní àkọ́mọ́dé pé àwa náà àtòrí pé à ń ṣara wọn ká help wọn ká bá wọn bọ́n ṣe ń clear igbó ilẹ̀ lọ́wọ́ kò ń ṣe pé wọ́n ti gé gbogbo koríko yẹn. pẹ̀kan ọkàn ń gbàjọ sọ̀yìn náà á ní kẹ́ bá wọn gbàjọ ok. ibi tí mo ta sí ṣe yé lọ́wọ́ ọmọọṣẹ́ mi náà wà lára wa adájọ́ ń ṣe kínní mo kàn rí èèyàn kankan lé òkété òkété kankan jáde from nowhere. òkété bẹ́ẹ̀ni ó yọ ó yọ from nowhere bí òkété yẹn ṣe ń bọ̀ nìyẹn wọ́n ṣàfẹ́ máa lé òkété yẹn òkété yẹn máa fẹ́ wà sọ́nà mi kí n sún sẹ́yìn kí n gbé bí ẹsẹ̀ kan sí ẹ̀yìn báyìí mo kàn ṣáà rí i pé mi ò lè dá ẹsẹ̀ yẹn padà mọ́ ah, ah ẹsẹ̀ yẹn ti kán síbi bẹ̀ bọ̀ kíkí yẹn tó ṣẹlẹ̀ mo rí kankan tó ṣe fìrí lójú mi bẹ́ẹ̀ pé mo rí àpẹẹrẹ pé nǹkan kan burúkú kan fẹ́ ṣẹlẹ̀ sí mi ní mídíkìlì yẹn bí n gbé ìgbà tí nǹkan ṣèyàn lójú fèrè kọjá lójú mi fèrè pé ó fi bí fíìmù yẹn ṣe ṣe àwọn èèyàn lé òkété yẹn bọ̀. wọn bí wọn ṣe fẹ́ máa lé níbi bẹ́ẹ̀ ibi tá a wà ó jìnnà síra wa bí kémi wà níbi jọ́gì ta ẹnu ilẹ̀kùn ibi àwọn tán lé bẹ́ẹ̀ wọn bíbẹ̀ wọn sí dọ̀dọ̀ mi rárá. òkété yẹn tóbi. òkété yẹn tóbi dáadáa ó sáré bọ̀ kí n sún kọ́mọ́ dọ̀dọ̀ mi báyìí mo kàn sáré pé ẹsẹ̀ tí mo gbé yẹn ká ní mi ìgbésẹ̀ yẹn ni ó pọ́sibú kí n kankan máa ṣe mi pé mo ṣe mú ẹsẹ̀ yẹn sẹ́yìn báyìí mo rí i pé. ṣé ṣe ṣe pé jásẹ̀ sí kòtò. kò sí kòtò ń bẹ̀ rárá kò bí ìjà sí kòtò. ṣé ṣe pé àwọn tí ń lé òkété bọ̀ ṣọ́gimọ̀ yín lẹ́sẹ̀. wọn sangimọ dọ́dọ̀ mi kò sẹ́ni tó dọ́dọ̀ mi gbogbo àwọn yẹn pọ̀ ń bẹ̀ tán everybody ń wò kárí pé wọ́n sangimọ mi ni àwọn yóò ní àkìwọ́ tó ṣàǹkan mọ́ lẹ́sẹ̀ ló jẹ́ kí ẹsẹ̀ rí bẹ́ẹ̀. ọrùn ẹsẹ̀ mà kọ́ kì í sì í ṣojúgun ààrẹ kì í ṣorókún ó wá jẹ́ ojúgun ó kan sí méjì. bẹ́ẹ̀ni ẹ sì mọ ẹ mọ nǹkan tó kàn. kò sí nǹkan kan tó kàn mí lẹ́sẹ̀ bí gbímọ kan múfì yẹn náà ni pé bí òkété yẹn náà sani ká pè ní sára bíẹ ó yà mí ní ẹnu báwọn tó wà ń bẹ yìí ó yà mí lẹ́nu pé wọn à nà yín nígi lẹ́sẹ̀. kò sẹ́yìn àkọ́tó náà mi wọn fi hàn kankan mi kò sẹ́yìn tó dọ́dọ̀ mi. ẹ sì já sí kòtò. ẹ já sí kòtò. ojúgun yín kán sí méjì. ó kán sí méjì. mò ń bọ̀. ẹ̀ tí ì gbọ́ nǹkan kan ó kọjá ọ̀rọ̀ pé òkété yọ sí ìyàn o. tó jọ èèyàn lójú ni tó jẹ́ pé ó ṣòro gbàgbọ́ fún èèyàn ká ní pé bóyá àwọn tó ń lé òkété bọ̀ ó ṣèṣì gbá wọn nígi lẹ́sẹ̀ àbá sọ pé bóyá òun ló dá wọn lẹ́sẹ̀ àbí bóyá ibi tẹ́yìn gan ti ń lé òkété kẹ́sẹ̀ ṣèṣì tẹsẹ̀ bọ gòtò hmm. àbá sọ pé bóyá òun ló kan yín lẹ́sẹ̀ hmm. ṣùgbọ́n òkété gan ò dọ́dọ̀ yín ǹjẹ́ wọ́n wá pa òkété yẹn. wọ́n rí òkété yẹn pa. wọ́n sún jẹ ni àbí wọ́n bọ̀. ìyẹn ni mi wàá mọ̀ because bẹ́sẹ̀ tèmi ṣe kán wọ́n ti gbé mi kúrò ẹ̀sán ti gbé mi lọ sí ibi tí wọ́n ti fẹ́ tọ́jú mi bọ̀ mo wà aṣọ́pọ̀ wọn rí òkété yẹn pa lọ́jọ́ yẹn. wọ́n pa òkété yẹn ṣé èyí ṣe màmá tẹ wọṣọ míì fún ló bínú. ìyẹn ó sì wá ọrùn mi lójú kò ń ti máa ń ṣe ẹ ti máa ń edit fọ́tò <laughs> àwọn ọmọ tiẹ̀ lọ́wọ́ kó ṣe léṣe kò ń ṣe mí. àwọn ọmọ tiẹ̀ kọ́ ló wọṣọ fún màmá yín lẹ́ wọṣọ fún màmá ẹ tún wá wé gèlè bóyá màmá ò wé gèlè nu fọ́tò tán sẹ́ ẹ̀yin lẹ wé gèlè fún màmá mm. bóyá màmá ò láìkì gèlè. ìyá yẹn kàn jókòó síwájú ta bí kan kéèyàn máa ṣeré kankan. a fi fọ́tò eh, mm. fóònù kékeré yà wọ́n. Mm ẹ̀yin wá bọ́ aṣọ màmá ẹ wọṣọ gidi fún wọn léèsì gidi màmá ò wégele ẹ wá wégele fún wọn nínú fọ́tò wọn wá fi ṣe pósítà ó lè jẹ́ ní tó bí màmá nínú nìyẹn. Hmm. ẹ kalẹ́ mà ẹ gbé kínní yẹn sẹ́nu hmm, ẹ pẹ̀lẹ́ orúkọ yín mà. orúkọ mi ni Antonia Taiwo. Antonia Taiwo ẹ pẹ̀lẹ́ mà Fresh FM lẹ́wà yìí o. thank you. Hmm. yorùbá lẹ fẹ́ sọ àbẹ́yìnbó. So anyone anyone n tẹ́ fẹ́ sọ yẹn ó dáa kẹ́ ẹ sọ ní yorùbá àtòyìnbó bẹ́ẹ̀ni. iléeṣẹ́ wo lẹ wá ṣojú. ok mo wá ṣe ojú rejoice place supermarket. supermarket bẹ́ẹ̀ni. ok kí ni ó fi kí ni rejoice place fi yàtọ̀ sáwọn supermarket supermarket supermarket tá a ti ń gbọ́ tẹ́lẹ̀. in fact àwọn supermarket oríṣiríṣi ti ń wà ṣùgbọ́n nígbà tí Rejoice Place dé ohun oríṣiríṣi tó jẹ́ pé kò sí ní gbogbo àwọn ibi tó kù ah, ah. ló wà ní Rejoice Place bẹ́ẹ̀ ni ah, nítorí gbogbo àwọn ọjà wa à ń kó omi wá láti òkè òkun àwọn ọjà tó jẹ́ pé tẹ́ bá dé ọ̀dọ̀ wa ẹ ò lè rí níbòmí àwọn nǹkan tá à ń tà nìyẹn pàápàá jùlọ a tún wá fẹ́ pé àwọn ò fẹ́ kí ebi pa mhm. so a gbé ètò kan kalẹ̀ sílẹ̀ tá a pè ní village market ah, ah. in this village market our goal o, is. aka pè ní ọjà abúlé. ọjà abúlé and a mọ̀ ní pé ní nítòótọ́ ìgboro ní Ìbàdàn ṣùgbọ́n yes. tí ẹ bá wá sí Rejoice Place ẹ máa ní feeling abúlé ní ẹ̀gbẹ́ kan ah, bẹ́ẹ̀ ni nígbà téèyàn wà ní ọjà abúlé nígbà téèyàn lọ sí oko nígbà tẹ́ lọ sí oko nínú Ògbómọ̀ṣọ́ ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni supermarket yẹn tóbi tó ni. bẹ́ẹ̀ ni sà supermarket yẹn tóbi gan ibo ni supermarket náà wà. ó wà ní number forty two Liberty Road ní Bọ́lá Ìgè bus stop. ok bẹ́ẹ̀ ni opposite DB filling station okay. bẹ́ẹ̀ni. so nínú supermarket yẹn section kan wà tó dàbí ìgbà téèyàn bá wà ní ọjà oko nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọjà oko yẹn hmm. in fact ibi iwájú ìta gbangba báyìí ní eh. ẹ̀gbẹ́ kan la eh. ṣe sí gbogbo ọjọ́ sátidé sátidé la sì máa ń ṣe bẹ́ẹ̀ ni kí làwọn nǹkan tó wà ńbẹ̀ tó fi jọ ọjà oko. Ah, oríṣiríṣi nǹkan ló wà ńbẹ̀ a ní irú ah. èlùbọ́ gàrí ní supermarket bẹ́ẹ̀ ni gàrí ìjẹ̀bú wà ah. gàrí ẹ̀gbá wà ìfàtẹ́ bá fẹ́ gàrí ibo gan wà ńbẹ̀ eh. epo ibo wà epo láti ìlú òkè ló wà àwọn epo tó jẹ́ pé original tí wọn kì í ṣe epo tí wọ́n ti mix chemical mọ́ rárá rárá àwọn nǹkan tó wà bẹ́ẹ̀ àwọn nǹkan míì wo ló tún wá wà nù supermarket yẹn tó ìsọ tẹ̀ ń sọ yìí nígbà pé ó yàtọ̀ sí gbogbo supermarket tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ tá a ti ń rí tẹ́lẹ̀ kí tún làwọn nǹkan míì tó tún wà ńbẹ̀ tó tún jẹ́ kó yàtọ̀. tí ẹ bá wọnú supermarket in fact lọ́wọ́lọ́wọ́ báyìí mhm. tá a mọ̀ ní pé valentine tún wá in fact a wá kó àwọn ọjà ẹnikẹ́ni tó bá fẹ́ sọ pé òun fẹ́ bá òun fẹ́ propose obìnrin kan báyìí ó lè wá síbẹ̀ ó máa rí nǹkan rà láti fún àwọn nǹkan tí owó wọn ò wọ́n tó ní ṣíkíṣíkí jẹ́ pé tẹ́ ẹ bá fún obìnrin yẹn gan inú ẹ̀ máa dùn bẹ́ẹ̀ la sì ti ní àwọn nǹkan náà tó jẹ́ pé tàwọn alákọ̀wé àwọn ọ̀gá ilé iṣẹ́ gbogbo wọn ló wà ń bẹ̀ àwọn imported things things from Turkey from. Turkey tẹ̀ ń dárúkọ yìí things from UK things from, from America jẹ́ kò ní wọ́n. kò wọ́n o àwọn eléyìí ò tiẹ̀ wá wọ́n rárá rárá rárá nítorí fúnrara wa ládìrí sọ pé a fẹ́ ta àwọn ọjà yìí tàdé gbé wọn. láti múnú àwọn aráàlú dùn láti múnú àwọn aráàlú dùn pẹ̀lú ìrọ̀rùn ọjà oko yẹn mo tún fẹ́ béèrè bẹ́ẹ̀ téèyàn bá fẹ́ bí ẹ mú ń kọ́ bí ẹmu ẹmu ògidì in fact ẹmu ògidì lọ́wọ́lọ́wọ́ báyìí a ò tí ì ní ẹmu ògidì sílẹ̀ ṣùgbọ́n à ń plan fún nítorí pé fúnbù ẹmu ògidì yẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bàbá bíyàn bá fẹ́ ra bí eyín eyín eyín tó ah, lọ gbó èkùrọ́ kéèyàn lọ gbó. ẹ wo ìyẹn gangan a ní nítorí pé àwa fúnra pàápàá a ní farm so nínú farm wa ẹyìn in fact ẹyìn ó sùn lọ báyìí ni ọ̀gẹ̀dẹ̀ iṣu tẹ́rẹpẹ́ a tún ti fi ṣe èlùbọ́ nínú ah, ah. ẹ̀ oríṣiríṣi ló wà olùbọ́ láfú èlùbọ́ gbó èlùbọ́ iṣu iṣu bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló wà èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ tẹ́ bá fẹ́ ra irú ẹ bá tún fẹ́ ra ẹ̀mí ẹ tún fẹ́ ra ẹ̀kọ́ pàápàá ah, ẹ tún rí níbẹ̀ bẹ́ẹ̀ ni ọwọ́ àdá báyìí ẹ júwe ibẹ̀ yẹn dáadáa fún àwọn èèyàn tó ń gbọ́ wa nílé àti tẹlifóònù nọ́mbà tán lè pè yín sí láti fún wọn ní ìtọ́nisọ́nà bí wọ́n ṣe máa débẹ̀. tí ẹ bá fẹ́ wá sí Rejoice Place Supermarket ẹ̀yin ẹ̀ṣá àti máa bọ̀ ní Liberty Liberty Road number forty two Liberty Road tí ẹ bá ti gbọ̀nà tó lọ tòrò lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ shoprite yẹn tẹ́ máa kọjá níbi jọgọ́ center lọ síwájú sísàlẹ̀ sísàlẹ̀ tẹ́ bá fi dé stadium tẹ́ bá ti kọjá stadium ẹ máa kọjá stadium ìfà tẹ́ bá ti dé stadium ẹ ti rí signboard wa níbẹ̀ tẹ́ bá wá débi ìsàlẹ̀ gẹ́rẹ́gẹ́ níbi ọ̀nà tọ́nà ti pín sí mẹ́ta yẹn lọ́wọ́ òsì yín báyìí. ẹnìkan ń béèrè lórí Facebook pé ṣé adìyẹ ìbílẹ̀ àti ewúrẹ́ ìbílẹ̀ wà. adìyẹ wà nítorí a ní adìyẹ ní fáàmù wa adìyẹ Greek wà adìyẹ oko wà bẹ́ẹ̀ ni ewúrẹ́ àpótí ni ewúrẹ́ nísìn ṣùgbọ́n kódà pàápàá ní màálù. tó jẹ́ ti ìbílẹ̀. a ní màálù yẹn ìbílẹ̀ náà ni torí ìbínú wọn ti lọ́n ti. kí ni tẹlifóònù nọ́mbà yín. tẹlifóònù nọ́mbà wa ni pé Oh, telephone number wa zero nine zero nine four four zero nine seven nine four àti zero eight one eight seven one five four two five six pẹ̀lú zero nine zero nine eight eight eight zero one five three kódà a tún wà lórí Instagram okay. tẹ́ bá fẹ́ rí wa lórí Instagram a wà ní Rejoice Place Supermarket ní Facebook àti Twitter ẹ̀yẹn ṣáà lọ wo Rejoice Place ẹ̀ máa bá wa ń bẹ̀. ẹ ṣeun adúpẹ́. ọdún mẹ́rin méjìlá tí jésù ti fi àánú yanjú ọ̀rọ̀ gbogbo èèyàn lórí òkè àánú. kò iṣẹ́ wọ́n bá ògo. fourteenth mercy once again anniversary is here with the theme I will go before thee. èmi ò lọ síwájú yín ní àkórí tí ọlọ́run fún ọmọ wòlíì pásítọ̀ àìsáyà kó aládé jp pẹ̀lú bàbá orí òkè prophet moses aládéolú jp. let's come and experience the faithfulness and mercy of God from Monday fourteenth till Friday the nineteenth of February twenty twenty two. pẹ̀lú àánú lójú iṣẹ́ gbogbo èèyàn ló máa sọ̀rọ̀ ẹ̀rí ìtọ́dún yìí lábẹ́ ìfàmì òróró yàn prophet mo ọlọ́wẹ̀rẹ́. prophet peter adeniyi Olowo pọ̀rọ̀kú. pastor mrs seyi bakari. pastor anu ojo. pastor laitan romularo. prophet akinola fashawe. bàbá orí òkè prophet moses aladiolu jp pẹ̀lú ọmọ wòlíì pastor isaiah o aladi jp ni ó máa gba gbogbo èèyàn lálejò. music ministration by elijah akintunde ọlọ́run ò cac orí òkè àánú tó wà ní odúṣọ bus stop ọjọ́ igbó olóyin road láti máa pàdé. date fourteenth to nineteenth of february by eight a.m. for morning session and eleven pm for video. májẹ̀mú àánú máa fọ̀ fún wa. bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nírìn àjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I have a dream edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ aṣí annex tó wà ní loarm court aṣí bodijà junction basọ̀run ìbàdàn àbí kí ni ká ti gbọ́ kọ́mọ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù Cambridge, IGMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP e and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ pè zero eight one three five four three zero three eight two. EduConsult together we soar with pride. ẹni ló ń fẹ́ rí kùrọ̀ pẹ̀lú èèsàn bóyá tán bá padà wá ń mẹ́jọ màá béèrè lọ́wọ́ wọn ẹ wọn láwọn kan fẹ́ ra èèsàn o àti kùrọ̀. that is a nice concept. yes ibi aroko tì sí làáfà bọ́ sí ẹ bọ́dá ẹ rántí ibi abadé lẹ́ẹ̀kan àbí bẹ́ẹ̀ kọ́ now ìgbà tí ẹsẹ̀ yín dá ẹ mọ ohun tó dáa kí lẹ wá ṣe kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ gbé àwọn onínáwó ń kọ́. àti bẹ́ẹ̀ ni àwọn onínáwó yẹn ti gbé mi lọ sí ilé ìtọ́jú kan tí wọ́n ti máa ń tọ́jú ẹsẹ̀ nǹkan bẹ́ẹ̀ wọ́n ṣáàbà mi wọ́n tó lọ́jọ́ yẹn gbà tí wọ́n tó mo wà lórí bẹ́ẹ̀dì àárọ̀ ọjọ́ kejì sílẹ̀ máa mọ́ ara àwọn pásítọ̀ tó máa ń wá gbàdúrà nínú hospital ara wọn ló ti wá bá mi pé kí n máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí n dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi pé mi ò sí ní ibi tí mo wà lánàá dá wọn rí fásitì pé ká ní mo wà lẹ́kọ̀ọ́ bí irú àná yẹn ní incident yẹn ṣẹlẹ̀ wípé olódì mi ti máa wọ́n ti máa ké fún olódì mi sí pé ah, ah. òkú mi náà máa ké fún sí báyìí. kí ló dé. wípé nǹkan tó ṣẹlẹ̀ sí mi yẹn ó dàbí ikú tàbá ní kó pa ni tó bá ṣìyàn ní fìlà pé kí n máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Hmm. so ìyàwó kákún lọ́jọ́ yẹn tí mi mọ̀ pé ó máa padà. ẹ ẹ lẹ́ẹ̀ lò tó ọ̀sẹ̀ mẹ́rin ní Imo. ní Imo state bẹ́ẹ̀ ni bàtí mo lò bí ọ̀sẹ̀ mẹ́rin ní Imo yìí ẹsẹ̀ yẹn ti wá jiná kò tí ì jiná tán tí mo ṣe padà wá sí Èkó bàtí mo dé Èkó bóyá bí after seven days because wọ́n ní ká má gbé lọ síbi omi pé wọ́n ti to kíní yẹn ibi ojú egbò kékeré tó fi sílẹ̀ pé ká máa kàn clean ẹ̀ kí n wá nurse tó máa máa tọ́jú ẹ̀ bàtẹ́ ni ẹ̀ ń tọ́jú ẹ̀ bí seven days after yẹn mo ṣe wá rí i pé èèyàn tó wọlé ló ṣẹ̀ sọ fún mi pé ẹsẹ̀ yẹn ti ní magos pé èdè ti ń jáde nínú ẹ̀. èdè ti ń jáde ńbẹ̀ ah, lẹ́yìn ọjọ́ keje ọjọ́ keje láti rí pé èdè ti ń jáde nínú ẹsẹ̀ lẹ́yìn ọjọ́ keje tẹ́ ẹ padà sékòó bẹ́ẹ̀ni ah, èdè ti ń jáde nínú ẹsẹ̀ yẹn tí ètùtù ti ń jáde tí gbogbo ti ń ṣe bákan bákan ẹni tó wá wọlé yẹn ló wá ní pé ká má wo ẹsẹ̀ yẹn ràn kó má di nǹkan tí à ń lè control mọ́ ọ wá ní pé ó ju èdè kan fún wa. ṣùgbọ́n ẹ̀ mọ̀ tó dá yín lẹ́sẹ̀. àmọ́ disin ẹ̀ mọ̀ tó dá yín lẹ́sẹ̀. disin ọlámi mọ́ ẹsẹ̀ dẹ̀ dá sí méjì lójú lójúgun ẹsẹ̀ dá sí méjì láì ṣubú láì ṣubú sí gọ́tà láì ṣe kán ṣan yín ní rin lẹ́sẹ̀ ẹ gbá bọ́ọ̀lù kan ṣan yín kan fún yín káfà. ẹsẹ̀ adìyẹ gan kò wọ́dọ̀ kan bẹ́sẹ̀ yẹn ṣe kan lọ́jọ́ yẹn ẹdìyẹ. n bò tọjọ́ kejì wọn èdè tí wọn ń jáde ń bẹ. èdè tí ń jáde after seven days. lẹ́yìn ẹ̀ wá ń kọ́. so lẹ́yìn ẹ̀ náà ṣáà gbé mi lọ síbi tán ṣe ń tọ́jú mi yẹn bàtà máa tọ́jú mi tán bọ́n ṣe ń tẹ báyìí ni ètùtù yẹn kàn tú jáde kọlùkọlù gbàgbé pé wọ́n. ẹ má sọ báwọn mọ́ torí àwọn tó ń jẹun lọ́wọ́. Hmm. so pọ́sì yẹn kàn wọ́n kọ́ bọ́sì ń tẹ̀ báyìí pọ́sì yẹn jáde tó ń pọ́sì jáde tó ń tú kọlùkọlù ah, ó yà mí lẹ́nu pé ti di nǹkan ọmọ mi lójú gbà yẹn so gbà tí a rí i pé gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ẹgán ti ń kọjá bí a ṣe ń rò wọ́n láti pè láti èkó ẹni tó jẹ́ bí ẹ̀gbọ́n dádì mi ẹni náà ti kú ń wọ́n ṣe pé lẹ́nu yẹn pé nǹkan bábáyé ló ń ṣẹlẹ̀ pé kí wọ́n máa ṣe àyẹ̀wò lórí ẹ̀ màmá yín ń kọ́. mọ́ mi ṣì wà mọ́ mi ò tí ì dé mi gbà yẹn. ok bá létà tí wọ́n ṣe pé wọ́n lọ́yọ̀ yẹn ni mọ́ mi náà ṣe gbọ́ná ṣe pé wọ́n pé kán máa bọ̀. ok gbogbo àti wọn adáfá lójú yẹn wọ́n ní pé wọ́n dá ìrẹtẹ̀ alájẹ ìrẹtẹ̀ sẹ. ẹ ẹ ẹ ṣe mọ̀ pé onífàpilẹ̀ ní láti ilẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n wá dá ifá bẹ́ẹ̀ nígbà tán dá ifá tẹ́ẹ̀fì mọ tó ṣẹlẹ̀ gangan bẹ́ẹ̀ tẹ́ẹ̀fì mọ nǹkan tó ń ṣẹlẹ̀ náà wá dá ìrẹtẹ̀ sẹ́ ìrẹtẹ̀ ìrẹtẹ̀ ọlọ́tún ọ̀sẹ́ lọ́wọ́ sí dáàsẹ́ ìrẹtẹ̀ sẹ́ bẹ́ẹ̀ ni ìrẹtẹ̀ alájẹ́ ìrẹtẹ̀ irú fáyẹn tán bá dá fún yàn kí nìyẹn túmọ̀ sí. irú fáyẹn tán bá dá fún yàn wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan kan yẹn lọ́jọ́ yẹn kò gbọ́dọ̀ díjọ́ kejì. so bàtà ṣáàdà fáyẹn fún wọn wá ní pé gbogbo àwọn nǹkan tí mo ní pé kán lọ fi ṣe ìtọrẹ àánú pé ẹni tó dá fáyẹn pé ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn báyìí pé ẹni àsìkò tí ó wà kú báyìí ní that's sixteen days after ọjọ́ yẹn ipe tí n bá lè ṣe àwọn kan pé mi ní kú ní táìmì yẹn. gbogbo ntẹ ní ká fi tọrẹ bẹ́ẹ̀ni gbogbo nǹkan tí mo ní ká fi tọrẹ tẹ bá fi tọrẹ in sixteen days ọjọ́ mẹ́rìndínlógún lẹ bá kú. bẹ́ẹ̀ni. Ah, gbogbo àwọn kámẹ́rà. mi kámẹ́rà ò sí láàrin wọn ah, kò sí láàrin inú ṣọ́ọ̀pù ni àwọn kìíní wa náà síbi àwọn aṣọ àwọn bàtà aṣọ ni nǹkan kan tí mo nínú ilé tv set dẹ́ẹ̀kì kankan wọ́n ṣàkó gbọ́ àwọn kan yẹn. ẹ sì fi tọrẹ lóòótọ́. gbogbo ẹ làwọn ọmọọṣẹ́ mi lọ kó tọrọ fáwọn àbókí. sọ wọn lè fi ṣètọrẹ àwọn lọ́jọ́ yẹn. bọ̀ létà bó ṣe wá di kó di sixteen days yẹn àwọn yẹn ti ń bílí pé bóyá kíní yẹn máa kọ́ńtì rè bóyá máa kú lóòótọ́ bóyá mi kú lóòótọ́ bó wá di sixteen days yẹn ọjọ́ yẹn mo rí pé mi ò mọ bí tí mo wà mọ́. nígbà tó máa kọjọ́ kẹrìndínlógún ẹ mọ bóyá yé lẹwà máa bọ́ọ̀rùn lẹwà bọ́ọ̀rùn ni bóyá ti di nǹkan mo ti wà nínú ìjọ yẹn lẹ́gbẹ̀ẹ́ àwọn yẹn pọ̀ ń bẹ̀ gan tí wọ́n wọ aṣọ funfun tí àwọn kan lójú ìran yẹn wọ́n ti èmi gan wọ́n ti gbé mi tí wọ́n ti fẹ́ máa ráàpù mi gan rẹ́dí so bẹ́ẹ̀ mo kàn gbóhùn èèyàn kan ni máa yẹn kàn ní irọ́ àsìkò tí o ti tò máa lọ máa lọ máa lọ padà padà padà. ìyẹn lára àwọn tó wọṣọ funfun yẹn lójú ìran lọ́hùn lójú ìran lọ́hùn mi mọ mi sí láyé mọ́ ó lásìkò tí ẹ ò tí ì tó kó máa lọ kó máa lọ kó máa lọ kó máa lọ so mo ṣáà ṣe yajú táìmì yẹn ni bàtí máa yajú yẹn wọ́n dá mi padà because wọ́n ti gbé mi kúrò ní orí bẹ́ẹ̀dì yẹn wọ́n ti gbé mi bí gbàtẹ́ yẹn fẹ́ lọ ráàpù yẹn pé ẹni ti kú kan gbé mi lọ sí ibì kan wọ́n á dá mi padà bí wọ́n ṣe ń dá mi padà yẹn mo rí àwọn kan tó ń wà nínú hospital yẹn tán mú adìẹ àkọ́kọ́ dání. àkọ́kọ́ adìẹ àkọ́kọ́ adìẹ ọ̀kan wọ́n fi kan orígun mẹ́rẹ̀ẹ̀rin níbi tí mo wà yẹn because èmi nìkan mo wà ní rúùmù. àwọn wo. àwọn tí wọn ara wọn tó ń jẹ́ tọ́jú mi bẹ́ẹ̀ náà ni. àwọn aláwo. bẹ́ẹ̀ ni wọ́n ṣàfihàn àkọ́kọ́ adìẹ yẹn wọ́n fi kan orígun mẹ́rẹ̀ẹ̀rin inú ilé tí mo wà yẹn bàtà adìẹ tó máa kú èmi mo ti wà wọ́n ti tẹ́ mi sílẹ̀ lẹ̀ báàdì yẹn ṣe kú wọ́n ti ojú mi gan wọ́n ti kọ́fà gbogbo ara mi wọ́n ti kọ́fà ojú mi tí mi mọ̀ nǹkan kan mọ́ báàdì yẹn ṣe kú wọ́n á fa sí mi níwájú ibi tádìẹ bá ti kú tó bá kú fún rẹ̀ dẹ́bi ní kú pé máa jẹ padà bá tí mo jí mo rẹ̀ rí adìẹ yẹn fúnra rẹ̀ adìẹ kú fún rẹ̀ lóòótọ́ adìẹ kú fúnra rẹ̀ tí ó sì pé ah. bóyá kankan wọn pa àwọn yẹn lọ́rùn wọn ṣẹ́ ní Jesus. ṣùgbọ́n tí mi náà jí mo rí adìẹ wájú mi náà sọ mi pé àkàlà ah, adìẹ òkú ni pé olódì mi máa lọ. ìjọ commonwealth living church incorporated gbogbo ọdún o. bàbá lọ pẹ́ tó sí lórí ayé mi. lábẹ́ ìpè bàbá wa reverend isaac adéyẹmí adégbòyega tó ti sùn tí ìpè rẹ̀ sì fọ̀n síbẹ̀ ìpàgọ́ ọlọ́dọọdún tọdún yìí kò máa yẹyẹ ogún ọdún ìdásílẹ̀